mo kí wa nílé mo kí wa lóde ojúmọ́ ire o ìbà fún Elédùmarè ọlọ́jọ́ èní mo kí ẹ̀yin yèyé amúlé ayé rọmọ lọ́rùn mo kí ẹ̀yin bàbá lọ́tún lọ́sì a tún ti gbede o ní rẹpẹtẹ kó lè dáa òun la ṣe pẹ́ ká tó dé ọ̀rọ̀ díẹ̀ tí mo fẹ́ bá a sọ lénìí lórí ọ̀rọ̀ kí lohun tó lè fà á kóbìnrin ó déédéé máa gbẹ kó máa yòrò kí lohun tó lè fà á tó bá ti tó time tóṣù ń parí lọ kọ́yàn obìnrin déédéé máa tóbi kí lóhun tó lè fà á kí píríọ̀dù obìnrin máa ṣe ségesège tàbí kí gbogbo ara ẹ̀ déédéé máa ṣe dẹ̀mdẹ̀m débi pé tó bá fọwọ́ kàn ibẹ̀ yẹn jìn kò tó wọnú kí lóhun tó lè fà á ọkọ tó ń gorí àyà obìnrin kẹ́pọ̀n déédéé máa ró kó déédéé má lè tọ̀ dáadáa tó ń pè ní sétọ̀ tàbí kó má lè ṣe déédéé lójijì tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ni ò lè ṣàlàyé kí ló ń fa ìdí tọkùnrin fi ń sùpá. ọ̀pọ̀lọpọ̀ ni ò lè ṣàlàyé ojú tí ò ṣe bàìbàì tẹ́lẹ̀ á kàn déédéé bẹ̀rẹ̀ sí ní ṣe bàìbàì kò ní ríran dáadáa mọ́. ǹjẹ́ mọ̀ wípé àìlóye àìsàn ló déédéé dìde ló ṣẹ́yọ lára ọkùnrin nípa ìbálòpọ̀ ìyàwó tó fẹ́ nípa ìbálòpọ̀ ọkọ tí obìnrin fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àìsàn dédé ṣẹ́yọ ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ láti ibi pé kóbìnrin má rí píríọ̀dù ẹ̀ mọ́ nígbà tí ò tí ì tásìkò tàbí kí píríọ̀dù máa ṣe ségesège kí ló ń fa gbogbo kínní untreated long time infection àwọn àrùn bálòpọ̀ àwọn àrùn ṣáláńgá àwọn àrùn untreated water bóyá èèyàn travel o lọ sí ilé ọ̀rẹ́ ẹ àbólọ ìlú ọ̀rẹ́ ẹ o toilet o fẹ́ tàǹbà wọ́n kàn déédéé gbómi kan fún ẹ àbó déédéé wo òré èèyàn ẹ̀gbẹ́ gbótorí o ṣàrómi kan o fi sàn dí láìmọ̀ wípé kìkìdá germs ló kó sábẹ́ téèyàn ò bá tètè tírìtì kínní in fact ó ń gba etí lọ́wọ́ ẹlòmíì tí ò ní déédéé gbọ́rọ̀ mọ́ wádẹ̀ wádìí ẹ̀tì ó ń gba ojú lọ́wọ́ ẹlòmíì tí ò ní déédéé ríran lójijì tí wọ́n wádìí ẹ̀tì solution lélẹ́yìí o ọ̀pọ̀lọpọ̀ tó ti ń retí wa lórí àwọn product wa tó dàbí ẹni pé ẹ ò tètè rí wa yàtọ̀ sáwọn ìka ènìyàn tọ́tàn wá wọgbó tọ́rọ fáwọn àríwá pa tọ́lọ́hùn fi ẹ̀mí wa lé wọn lọ́wọ́ tó fa ọ̀pọ̀lọpọ̀ go slow a dúpẹ́ pé a padà dé láyọ̀ ìwọ̀nba ọ̀rọ̀ díẹ̀ tí mo kàn fẹ́ sọ ni wípé o ní láti tọ́jú ara ẹ gidi gan-an ọ̀tọ̀ níṣẹ́ tùràrí ọ̀tọ̀ níṣẹ́ àdúrà ọ̀tọ̀ níṣẹ́ ọṣẹ o bẹ́ẹ̀ ọ̀tọ̀ níṣẹ́ ẹ̀tù gbogbo ẹ̀ pátá lélẹ́dùmarè fún wa láti tọ́jú ara wa ṣe ti rí long time untreated infection yìí ó máa ń pààyàn nígbẹ̀yìn ni in fact ó ń fa liver problem ó ń fa bladder problem ó ń fa indigestion torí pé àwọn àìsàn àti àrùn ló máa ń déédéé soodo sínú ẹ̀jẹ̀ tó bá dẹ̀ ti di pé ẹ̀jẹ̀ ti wà contaminated á di pé kéènìyàn má lè ṣe déédéé mọ́ ẹlòmíì adédé máa lọ́ọ̀yì adédé máa rẹ ẹlòmíì á wádìí nǹkan tó ń ṣe sí infection kékeré tíyàwó ẹ̀ ò treat látọjọ́ tó ti pẹ́ tó mú kí pírọ̀dù máa ṣe ségesège ń fà á period tó dẹ̀ ń ṣe ségesège yìí obìnrin míì wà ọ̀nà mẹ́ta ló pín sí wọ́n jí aṣọ àwọ̀tẹ́lẹ̀ lórí bíi pátá bíi bra wọ́n gé irun ẹlòmíì lórí tó o bá tètè wá àbójútó sírú ọ̀rọ̀ yìí ó máa ń fa kóbìnrin má rí nǹkan oṣù bẹ́ẹ̀ kẹ̀ àwọn ẹlòmíì mọ̀ọ́mọ̀ bóbìnrin sùn pẹ̀lágbára òkùnkùn wọn ló fi gbọ́dọ̀ máa ṣọ́ra bí tó ń gbórí ẹ̀wọ̀ wọ́n á dẹ̀ gba nǹkan lára ẹ̀ débi pé kò ní rí nǹkan oṣù ẹ̀ mọ́ irú obìnrin bẹ́ẹ̀ á wá máa gbẹ á máa yòrò tó o bá tètè múra sí á bá lọ ọkọ tó bá gorí àyè á di kó ṣiṣẹ́ kíṣẹ́ má lọ déédéé mọ́ á di kó ń gan lọ sáré kiri sọ́tún sáré kiri sósì kó má rí sí kó má bàa rí bẹ́ẹ̀ fún ẹ mo ti fi whatsapp number mi sílẹ̀ zero nine one five nine five three one two one one lágbára ọlọ́run ọba lágbára Elédùmarè kò dìgbà tó bá ṣàwó kò dìgbà tó bá dìdàkudà mi ní gbogbo aláwo ló dìdàkudà o ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ tó jẹ́ pé a kì í jírí ni wọ́n ìwà ènìyàn ni kó wò ìjẹ́ ọmọlúwàbí ènìyàn ni kó wò ohunkóhun tó lè ló fẹ́ bá ẹ̀dá èèyàn pọ̀ ṣọ́ra o torí èèyàn le mo wá gbà ládùúrà fún gbogbo orí tó rí mi gbogbo ojú tó rí mi gbogbo ọkàn tó ń tẹ̀lé mi tó dẹ̀ ń ṣe abúrọ́kàsì mi lágbára ọlọ́run ẹ ní jìsọ́ fi ayé àwọn tá a kì í déédéé pàdé ẹ ní déédéé pàdé wọn o àwọn tí ò ṣe é bá rìn ẹ ní fi wọ́n ṣọ̀rẹ́ àwọn tó máa bá yín rẹ́rìn-ín ṣùgbọ́n tí wọ́n ń pa yín lẹ́yìn tàbí tó ń gbèrò kẹ́ ẹ ṣubú káwọn lè dìde lágbára ọlọ́run kòtò tí wọ́n gbẹ́ sílẹ̀ ara wọn lọ́ máa jìn sí o ẹ̀fún òrọ́jọ́ mú kọ́jọ́ má yọ èdè òdi òrùn kó òrùn ó má ràn bẹ́ẹ̀ sì ni alágbára ayé kan kò di bàrà o kó má jíṣẹ́ tẹ́lẹ̀dùmarè ràn mú gbàládùá fún yín apá ọ̀tá apá ayé apá ẹlẹ́yẹ olúbi apá ọ̀tá bí ọ̀rẹ́ ọ̀rẹ́ bí ọ̀tá oṣókùnrin oṣóbìnrin emèrèkùnrin emèrèbìnrin kò ní ká yín kò ní ká mi o ìbànújẹ́ ayé gbogbo ó di ilé àwọn ọ̀tá wa o ó dìgbà kan náà àpótí ẹ̀rí ire o.